ó ṣẹlẹ̀ ọbásanjọ́ kìlọ̀ fún tinubu àtàwọn ẹmẹ̀wà ẹ̀ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ olóyè olùṣègùn ọbásanjọ́ sì ti pàlò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc àti àwọn alátìlẹyìn olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú náà aṣíwájú bọ́lá ahmed tinubu lẹ́sẹ̀ pẹ̀lú ariwo àti ijó jàgínníyòdò wọn tó gbòde kan láti ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ yìí pé Ọbásanjọ́ ti fòǹtẹ̀ lu Tinubu fúnpò ààrẹ ó sì ti lóun máa ṣàtìlẹ́yìn fún un láti wọlé bàbá náà ti jáde o ó sì ti sọ̀rọ̀ Ọbásanjọ́ ní kò sóhun tó jọ ọ̀rọ̀ àtìlẹ́yìn fún Tinubu nínú ìjíròrò àwọn lásìkò àbẹ̀wò rẹ̀ ó láwọn tó ń ku èlùbọ́ irọ́ náà kiri kò ṣe Tinubu lóore rárá torí ẹni tí ò bá wọn dé yàrá kò lè mọ ohun táwọn sọ níbẹ̀ ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí náà olóyè olùṣègùn àrẹ̀mọ ọbásanjọ́ ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì fétò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni kẹ́hìndé akínyẹmí fi léde lọ́jọ́ àbámẹ́ta sátidé ogúnjọ́ oṣù kẹjọ yìí lórúkọ ọ̀gá rẹ̀ ọbásanjọ́ ní ó kọ òun lóminú bí àwọn èèyàn kan àtàwọn alátìlẹyìn tinubu ṣe bẹ̀rẹ̀ sí fi èjì kún ẹ̀ta lórí àbẹ̀wò tó wáyé ọ̀hún tí wọ́n sì ń sọ ohun tóun kò sọ àti ohun tí kò ṣẹlẹ̀ kiri ìgboro. Ọbásanjọ́ ní ìpàdé tóun àti Tinubu ṣe kò ní nǹkan ṣe pẹ̀lú òṣèlú ó ní Tinubu ló lóun fẹ́ wá kí òun gbogbo ọ̀rọ̀ táwọn sì sọ kò kọjá ọ̀rọ̀ tẹ̀gbọ́n-tàbúrò kì í ṣe tolóṣèlú àwọn tí wọ́n ń sọ pé àwọn wà níbẹ̀ tí wọ́n láàjọ ṣèpàdé ni tí wọ́n sì ń sọ ohun tójú wọn ò tó tí wọ́n ń sọ ohun tí mi ò sọ jáde àwọn gan-an ni ọ̀tá àlejò mi torí wọn ò ṣe lóore wọn ò sì lè jẹ́ kí àbẹ̀wò rẹ̀ sèso rere gẹ́gẹ́ bí ààrẹ tẹ́lẹ̀rí náà ṣe wí. tẹ́ ò bá gbàgbé ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ tó kọjá ni bọ́lá tinubu ṣàbẹ̀wò sí ọbásanjọ́ ní ilé ìkówèésí rẹ̀ tó wà lókè mọ̀sán lábẹ́òkúta nípínlẹ̀ ògùn lára àwọn tí wọ́n pèsè sípàdé náà ni olórí àwọn aṣojúṣòfin làbújá fẹ́mi gbàjàbíàmílà gómìnà ìpínlẹ̀ ògùn ọmọọba dàpọ̀ abíọ́dún àti igbákejì rẹ̀ abilékọ noimot salako ògúndélé àwọn gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí méjì olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti Ọ̀túnba Gbẹ́ngà Daniel gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà kan alàgbà Àkàndé alága àjọ EFCC tẹ́lẹ̀ rí Malam Nuhu Ribadu àti àwọn igbákejì gómìnà Gbẹ́ngà Kàkà àti Salimot Badru sẹ́nẹ́tọ̀ Andy Uba àti sẹ́nẹ́tọ̀ Ọ̀bádára àtàwọn míì wà nípàdé ọ̀hún lọ́jọ́ kejì àbẹ̀wò náà tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọ̀nàrẹ́bù gbàjàbíàmílà sọ̀rọ̀ nípa ohun tó wáyé lásìkò àbẹ̀wò wọn sí ọbásanjọ́ níbi àpérò àwọn ọmọ ẹgbẹ́ apc níjọba ìbílẹ̀ sùúrùlérè lẹ́kọ̀ọ́ ló ti sọ̀rọ̀ ó ní nígbà tá à ń lọ sílé ọbásanjọ́ mẹ́jọ ni wá èmi àti aṣíwájú wà níbẹ̀ a ò fẹ́ kí ọ̀pọ̀ èèyàn mọ̀ nípa ìpàdé náà a ò sọ fẹ́nìkan tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tá a débẹ̀ ó yà wá lẹ́nu páwọn èrò rẹpẹtẹ àwọn alátìlẹyìn wa ti wá dúró dè wá nílé ààrẹ àná náà ọbásanjọ́ ní kí aṣíwájú tinubu mú èèyàn mẹ́ta nínú àwọn tí wọ́n jọ wá òun náà á mú mẹ́ta látọ̀dọ̀ ẹ̀ àwọn á sì tilẹ̀kùn mọ́rí ṣèpàdé èmi olóyè ọ̀ṣọ́bà àti alàgbà àkàndé la tẹ̀lé tinubu wọlé ẹ̀yin èèyàn mi pẹ̀lú ohun tí mo gbọ́ nípàdé yẹn tinubu ti wọlé o ọbásanjọ́ sọ̀rọ̀ ilẹ̀kùn inú gbogbo wa sì dùn bàbá gbá Tinubu mọ́ra bíi tẹ̀gbọ́n-tàbúrò ó fọwọ́ pa á lẹ́yìn ó sì ṣàdúrà fún dáadáa. ọ̀rọ̀ tí Gbajabiamila sọ yìí ti mú káwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Tinubu gbàlù tí wọ́n sì kíjó mọ́lẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń kọrin emila òní yọ̀ sí báwọn ṣe fẹ́ kí ọ̀rọ̀ rí lọ̀rọ̀ rí wọn lọ́básanjọ́ ti fòǹtẹ̀ lu Tinubu fúnpọ̀ ààrẹ nìyẹn àmọ́ pẹ̀lú àtẹ̀jáde tí Ọbásanjọ́ gbé jáde yìí ó ṣe kedere pé ibi tí wọ́n fojú sí ọ̀nà kò gbá ibẹ̀ torí ọ̀rọ̀ tí wọ́n ń pè lówè ti láró nínú Ọbásanjọ́ lòun ò fòǹtẹ̀ lu ẹni tí wọ́n ń sọ ní o kí kálukú wọn sọ ohun tó fẹ́ sọ jáde Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé